لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق في الأمر كله يعني لو عائشة لما عليكم ذنور فوق gbogbo ìyá wa àwọn ìyàwó anábùwà Muhammad sallallahu alaihi wa sallam. Oni qala Rasulullahi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run alekun kí àti ìgbẹ́ ọmọ bá nàbí. Ó sọ báyìí pé inna Allaha rafiqun yuhibbu rifqa fil amri kulli. Olúwa ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ sí kí a máa mú gbogbo nǹkan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni bá mú hadithi yìí pẹ̀lú tí à ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ bàbá gbàgbé òun ni bá a ti ṣe al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar bó o là ti ṣe dáwà bó o là ti pèèyàn síbi máa ṣe ń tọ́lọ̀ ń fẹ́ tá tí èèyàn ń ṣe ń tọ́lọ̀ ń ọ̀fẹ́ tá fún àti kankan kan náà kọ́ lọ́n fẹ́ ká máa fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló inna Allaha rafiqun yuhibbu rifqa fi kulli shay ànábì lọ́ba pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run nítòsí fẹ́ràn jù tó wù ú òun ni ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú gbogbo nǹkan lànàbì pé fi kulli shay kọ́dà bọ́ bá pé yẹn sójú ọ̀nà tọ́lọ́ náà èyí náà máa bọ́ sábẹ́ tó máa yàtà ké lánàá ó dùn ọ̀ ila sabili rabbika bil hikma èèyàn sójú ọ̀nà tọlọ́run pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye lọ́nà tí ó fi mọ̀ pé a èmi náà wọ́n ń ṣe wọn ò fẹ́ bọmọlúàbí mi jẹ́ kì í ṣe pé wọ́n fẹ́ fi mí pọ́púlà wọ́n ń torí ẹ̀ pé tẹ́mi sáfẹ́ wá sí i pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀fọ̀nà tí yóò mú iyì àtàpọ́nlé àwọn èèyàn sì wà lára wọn kọ́dà bàbá fẹ́ kọ́ ọ̀dà tí wọ́n ń ṣe inna Allaha rafiqun yuhibbu rifq olúwa bá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́lọ́run ọlọ́run yìí sọba kankankankan o ó sì nífẹ̀ẹ́ sí kíni àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú gbogbo nǹkan. وعن عائشة رضي الله عنها يلا وعائشة أما بحديث ميوى قال النبوة محمد صلى الله عليه وسلم تصبعي به إن الرفق لا يكون في شيء إلا زانه wala yunza'u min shay'in illa sha'na. Ànábìlẹ̀ rí ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú nǹkan kò sí ń dá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàn tí o ti kó tán kó yìí ọkọ ẹ̀ sọ́ba. Gbogbo ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá kún. Kò ní kábùkù bá yóò tún fi kíni yóò kọ́ ẹ̀ sọ́ yóò kó dáadáa báyìí. wala yunza'u min shay'in illa sha'na bàbá sì ti yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó mi kankan kò dáa yọ bàjẹ́ ni yọ kọ abúkù bá a nítorí yà á yín èèyàn pé wọ́n ṣe é ni pé àwọn èèyàn máa gba àárín bó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀ náà kọ́ ju wá pọ̀ jù òwò tí wọ́n bá ti ń wí fún èèyàn pé àmọ́ àmọ́ abẹ tí wàá ṣe yìí ànábìíní bàbá ti yọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó ń nǹkan bíi dànù kò ní gba ẹ̀yìn mọ́ èbúlòkù kò ní dá a mọ́ àìdálòkù orí náà ẹ dákun àdéhùn ìyá ńlá wa Aisha radiyallahu anha méjèèjì tá a ké láàárọ̀ yìí nítí àlùfáà torí ẹ̀ mú wa ni pé kọ́dà ìpèèyàn sísọ lọ́run náà ní èdè pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ṣe lè ṣe gbogbo nǹkan ló ní èdè kẹ́ni afẹ́lẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe èyí tó wọ àǹfààní rẹ̀ sì ní ànábìjúwe fún àyíṣọ́lá ọ̀sọ́là pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbànkàn jẹ́ túnṣe ni. nàrífọ́ láyà kúnnù fi ṣe in ìlà zànà. ànàbí horera tàrọ́ bí ọlọ́hùn àná àdífi wẹlé kẹta lónìí ojú ọ̀nà kan náà gbogbo ẹ̀ bóòlà àti pé èèyàn ti tọ̀lọ́. ó dùn ìlà sẹ̀bẹ̀lẹ̀ ọ̀gbẹ́ká ìlú ṣèkìmà pẹ̀lẹ́ ọgbọ́n òye practically òun làdí ìsàbí òrẹ́rà táwa fẹ́ fèsì kẹta yìí ọbí ọlọ́hu àyọ̀lọ́ mọ́sáàtà lẹ́kùn yọnu fún ṣùgbọ́n ọ̀sán àbí ànàbí. Abu Huraira ló sojú mi mọ́ wà ń bẹ́ qama arabiyyun fabala fil masjid. arákùnrin kan àwọn ìsara nùdú ni a bá pè yàn ní àrọ̀bíyù ó yàtọ̀ fún àrọ̀bíyù àrọ̀bíyù gbogbo lárúbáwá ní jẹ́bẹ̀ lárúbáwá bá pè yàn ní lárúbáwá ni àmọ́ bàbá ti lé àléfù kan tó di àárọ̀ bíyù ìfúnra ẹni pé ẹni tí ń gbóko tí ò gbé inú ìtawà náà máa gbé àárọ̀ oko ni wọ́n àárọ̀ oko kan wọnú ìlú lójú ayé ànábì sallallahu alaihi wasallam fabala fil masjidi wọn ò mọ̀ pé àìsàn sí mọ́sálásí ìtọ́gbọ̀n bá bọ́ sẹ́gbẹ́ kan nù mọ́sálásí ànábì náà ọ̀lọ́lọ́ ìwò bí wọn náà ti máa rí tí wọ́n páàkì mọ́tò kalẹ̀ tó fi mọ́tò sí gàgá tí wọ́n máa tọ̀ arúgbáwá yìí náà ọmọ láì dá o òun bá bọ́ sí ẹgbẹ́ kan nù mọ́sálásí náà ọba tọ̀ tàtànà wàlàhù náà à gbogbo àwọn tí ń gbé ní òru táwọn ti mọ̀ ká irú ìwà wo leléyìí wọn ká gbogbo àdẹnu wọn àtẹnu àtọjú ni wọn dàbò ọwọ́ nìkan ni wọn ìdàbò àdájú wo àdẹnu bò irú ẹgbẹ aláìmọ̀ká wo ni wọn irú ẹgbẹ fàkọ́ọ́lẹ́ láfún mọ́nàbí ìsọ̀lọ́ ọ̀sọ́lọ́ níbi tí ń tọ̀ lọ́wọ́ náà ni wọ́n ti dájú àtẹnubó ànábì bá sáré kí lànábì wí ànábi ní dàrúhù ẹ filẹ̀ o filẹ̀ o sallallahu alaihi wasallam dàrúhù ẹ filẹ̀ o inú rìwáyà ní ànábi ní ẹ má dàtọ̀ máa nídìí o àkókò ti bẹ̀rẹ̀ sí tọ̀ náà ara hikima tí wọ́n ní bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá wá jágbe máa tẹ kígbe máa tẹ ní tóun náà wá ń sáré pàlàpàlà. ojú kan nìtọ́ wà tẹ́lẹ̀ ẹ̀ wá ní ma ju kíkíni ẹ̀bẹ̀ títọ́ padà dé àkànyà bá lé dìde kó ta lé níbi tí ń tọ̀ lọ́wọ́ bọ́ sáré ni bọ́ họ ni tẹ́sẹ̀kẹsẹ̀ ní ìtọ̀ ìdírí ọ̀ wá hariku ala bawulihi sajilan mẹ́ta ọ̀dà ńbọ́lọ́tọ̀ sí àníbi lọ́tọ̀ sí nìtọ̀ ìtọ̀ rẹ̀ gbogbo ń tẹ́ jáde ń di ìtọ̀ ó níye kọ́ńtítì ìtọ̀ níye ẹ lọ́ọ́ wá omi bí omi garawa yóò bo ìfọ̀nì mọ́lẹ̀ ẹ wá dà sí orí tọ̀tọ̀tọ̀ ẹni pé ẹ wá kọ́ńtítì omi tó pọ̀ bá a ti máa ṣe bí tọ́ bá débi kí ọ̀yẹ́ kó dénú o á da omi tó pọ̀ jù sí orí ìtọ̀ àtẹ́bí lọ́pàá ṣe bẹ́ẹ̀ sọ́dọ̀ bá a sọ̀rọ̀. فإنما بعثتم ميسرين النبي ni ọ̀dọ̀ wọ̀nyí o ẹni tí ó máa mú nǹkan rọrùn lọ́lọ́run gbé yín dìde o wàlám tó bá a fún mọ́ a fèrè ọlọ́run ọ̀gbẹ́ ń dìde lẹ́ni tí ó máa mú nǹkan nira o ọ̀nà tẹ́ ẹ fẹ́ ntakọ̀rákùnrin yìí ṣe ẹ dákun ntọ́ dáa ní àbẹ̀ntí ọ̀dà kò sí dáwùtò bíi pé kọ̀ dáa àmọ́ bí wọ́n bá kọjọ́ ọ̀dà fún yàn náà kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ṣe lọ́nà hekima kò ṣe lọ́nà tí o tún fi ní bàǹkan míì jẹ́ gbẹ̀là nẹ́bí nù hadith a ó ti bẹ̀rẹ̀ sí ìtọ̀nà àfilẹ̀ torí ìdá ìtọ̀ máa ń di aburú bẹ ju mọ́tò sí mọ́sálásí mọ́tò sí mọ́sálásí bẹ́ẹ̀ ni tí ọ̀gá ti bẹ̀rẹ̀ ẹ̀tọ̀ ló wúlò ẹni ó ti bẹ̀rẹ̀ ẹ̀tọ̀ àkọ́kọ́ ewu tí ń bẹ ń bẹ ni mo wí hàn bọ́bá sáré jànàjànà ìtọ̀ wà kó ní ojú kan tá a lè ṣerú ní tàǹdẹ́bí ni a ṣe pé ká da omi sí ṣé gbogbo mọ́sálásí láwa máa wọ́n láà máa da omi sí àkọ́kọ́ ọjọ́ ṣẹlẹ̀ ni ẹ̀ẹ̀kejì ó lè kó bóun náà ní hẹ́ẹ̀fì jẹ̀ náà bàbá sáré dátọ̀ mọ́jú lógìjì lè kó bóun náà a sì fẹ́ tí ọjà kò bá fún òun náà a wà wá solution pẹ̀lẹ́pẹ̀lẹ́ ànábì ní ẹ wá ẹ̀dá omi tó pọ̀ ohun tí hàn pé àpékéyàn ọmọ tọ̀jú mọ́sálásí ń tí ọ̀dá ló ṣe o àmọ́ nàwó lágbà kọ ìdí ọ̀dà yìí tí o tún fi ní bí nǹkan míì tó burú ju ìtafẹ́ kùnà. àwọn àlùfáà ní gbogbo omi téèyàn bá ti fẹ́ mú nǹkan kan kó tó ṣe pé njẹ́ ọ̀rọ̀ po rẹ̀ burú ju ní ọ̀fẹ́ mú kó òun fi kíní òun lẹ̀ o mọ́ ò lẹ̀ mú. gbogbo ẹni ọbẹ̀ ṣe wáàsí fún yàn tó ṣe njẹ́ ọ̀jáde lẹ́yìn wáàsí ó burú ju kó tó ṣe wáàsí lọ. máa wáàsí sí bọ́ọ̀ bá mọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wáàsí sí i. àdéhìsì yìí àlùfáà mú sọ́márì rẹ̀ wá ní ogún nínú version míì tó gùn jù báyìí lọ níṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí wọ́n ní arákùnrin yìí ń bo ìbá nẹ́bí ti ṣe yìí sallallahu alayhi wa sallam ará abúlé yín ẹgbẹ̀rún wa ẹ wá ẹ wá yìí tó rí ìbá nẹ́bí ti ṣe yìí sallallahu alayhi wa ẹ máa wo reaction rẹ̀ nígbà tí ọwọ́ àárí bí wọ́n ti ṣe ọgbọ̀nmi síbi ìtọ̀ ohun kankan àgbẹ̀tẹ̀ lọ́jáde lẹ́nu rẹ̀ ń jọ ọlọ́wà ọwà kọjú ọwà sàdúrà lọ ní allahumma arhamni wa ولا ترحم معنا احدا. ahada ọlọ́mọbìnrin ọ̀dà fún mọ́sàkẹ́ni àti muhammad nabi má kẹ ẹnìkan kan má ná àwọn tó wà mọ́sálásí bàá ti ń ké mọ́ mi ní ọbẹ̀ dátọ̀ mọ́ mi ní ọlọ́mọ kẹwọn. reaction nù yà kéèyàn ní ló ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyìí mi ò wá nira fún mi èyí ń ké mọ́ mi ẹgbẹ́ dojú ẹ dẹnu wò mí ara ń tó lè fa béèyàn bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé èèyàn sí ojú ọ̀nà tọ́lọ́run ànábì ọ̀wá fòun náà lẹ̀ àgbé ká fìyàn lẹ̀ bọ́ bá wí ní ọ̀dà bó bá ṣe ní ọ̀dà ò kọ́dà ilé tó wí náà ọ̀dà àmọ́ kí là ànábì tún ṣe ń jọ́nà sọ̀rọ̀ ànábì ní àà làkọ̀dé àjàmùtà wà sí àà àà ntọ́ fẹ́ ló ń fún yìí pẹ̀lẹ́pẹ̀ náà lọ́la ànábì tún sọ fún ntọ́ fẹ́ ló ń ṣe kí ni ló ọlọ́run ọ̀pọ̀ ju rẹ́dẹ̀mí <laughs> ó tún tún ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́nà náà àwọn ẹ̀kọ́ tá ànábì kọ́ wa ẹjá wa náà ju ànábì sallallahu alaihi wasallam pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ kan àdúgbò jẹ́ ọ̀dà o àdúgbò kẹ́ oko ẹwà bá o bàbá sì ti yọ ọkọ mi nǹkan èébú ló kù o líle kankan kan nǹkan lọ ní àfikún yẹn sójú ọ̀nà tó lọ́wọ́ tó ọlọ́run kó má sáà ṣe máa ń fún gbogbo wa kájí ká lè máa lo àwọn ẹ̀kọ́ wọ̀nyí gbà wọn tá a bá wá ń pè sójú ọ̀nà àtọ́lọ́n náà ọlọ́run dá wọn náà máa gbọ́ kí wọ́n máa gbà torí bẹ́ẹ̀ lè rí wà fún àwọn àti àwa náà wasalilahuma wasalim wabarik ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa iyyakum.